ètò yín ètò wa ògo ìgbàlà ó ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ́níkejì tó bá jẹ́ wípé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ láǹfààní láti wọ ṣẹ̀ṣẹ̀ máa wo tẹlifíṣàn yín láàárọ̀ ẹni ẹ̀wẹ̀ ẹ̀ tí pàdánù ohunkóhun torí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò gan-an ni kí lóhun tí a fẹ́ yànnàná láàárọ̀ yìí òun náà ni mímú ìran ayé ẹni ṣe apá kejì lọ́sẹ̀ tó kọjá a ò lè parí ẹ̀ mo sì ṣèlérí wípé tó bá di lọ́sẹ̀ yìí ìránṣẹ́ Ọlọ́run tún ti máa wà nínú ilé tèmi àti wọ́n jọ máa yànnàná tájọ máa wo bó ṣe ń lọ kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ni àwọn nǹkan tó ń dí ènìyàn lọ́wọ́ láti mú ìran ayé rẹ̀ ṣẹ lóòótọ́ wọ́n ní àìníkó ara ẹni ní ìjánu òun ló pa Sámsónì nítorí wípé fún rẹ̀ ló fi ẹnu ara rẹ̀ bà ògo ara rẹ̀ jẹ́ a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mi gbọ́dọ̀ máa sọ lónìí nítorí àkókò nítorí ìránṣẹ́ Ọlọ́run ti wà nínú ilé ta ni ìránṣẹ́ Ọlọ́run mi láàárọ̀ yìí oh my God àwọn náà ni Pastor Israel owó ẹ̀yẹ bàbá ẹ mà káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. gbogbo ògo àti ọlá àti agbára kó jẹ́ sí ẹni tó dá ayé àti ọ̀run. oh yes. gbọ́ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. oh yes. agbára tó ní kó jáde kó parí sí mọ́ṣúárì. ah lórúkọ lórúkọ yìí agbára ó yá kó dòkú lórí ẹ Jésù adúpẹ́ <laughs> fún Elédùmarè Ọlọ́run ṣeun àyẹni tó dá ayé àtọ̀run hmm. tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti pàdé lórí ètò yìí gẹ́gẹ́ bí ibi tí a fi àdàgbà ètò rọ̀ sí ní ọ̀sẹ̀ tó kọjá a sọ nípa hmm. mímú ìran ayé ẹni ṣẹ ṣùgbọ́n lónìí a fẹ́ tẹ̀síwájú hmm. kí ni àwọn nǹkan náà tí kì í jẹ́ kí ìran ayé ẹni kó ṣẹ Hmm. bàbá mo fẹ́ sọ nípa ogun alájọbí. ogun alájọbí kì í jẹ́ kí ìran ayé ẹni ṣẹ hmm. pé àjọbí wa jọ wà nílé ni ẹ gbọ́ hmm. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé tálájọ bí ọ nínú ẹbí kan tó ní pé òní dáńtà kọmọ látọ̀rọ̀ wa lórúkọ jésù iná àti àrá òyà kò sọmọ mi jésù fún wa pé ìran ayé ẹni jẹ́ ètò ọlọ́run fún fún ayé ẹni ní ayé láti ọ̀run wá ṣùgbọ́n ogun alájọbí a máa dènà ìmúṣẹ ìran ayé ẹni ẹ gbọ́ talájọbí ọ talájọbí ọ nínú ẹbí kan nílé bàbá nílé ìyá tó ń dènà tó ní pé ìran ò ní ṣẹmọ lára lórúkọ Jésù à ilẹ̀ ó yá fà sọ́dọ̀ báyìí. àmín jésù iná àti àrá láti ọlọ́dún báyìí yà kó sún pa báyìí. àmín. ẹ wo àpẹẹrẹ o nínú ìwé onídàájọ́ orí kọkànlá. onídàájọ́ orí kọkànlá ẹ̀yin hmm. náà máa ṣí o. onídàájọ́ orí kọkànlá. ẹsẹ̀ kelo dáàdi. láti ẹsẹ̀ kínní ẹ jẹ́ ká wò láti bẹ̀. Jéfítà ará Gíleádì sì jẹ́ akọni ọkùnrin. ó jẹ́ akọni ọkùnrin. òun sì jẹ́ ọmọ panṣágà obìnrin kan. ó jẹ́ ọmọ panṣágà obìnrin kan. Gíleádì sì bí Jéfítà. Gíleádì bàbá rẹ̀ bí Jéfítà. aya Gíleádì sì bí àwọn ọmọkùnrin fún un aya gileadi ó bí àwọn ọmọkùnrin fún tí wọ́n jẹ́ alájọbí jefta hmm. àwọn tá a jọ bí alájọbí alájọbí a ó rí bí jí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 ta ló ń lé ọ kó nílé bàbá àtìyá ẹ ta ló ń lé ọ à ta ló ń morúkọ ẹ kiri pé o pé o ní jẹ o ní dá olúwa fẹ́ kó dà nílé bàbá àtìyá ẹ lórúkọ jésù áńgẹ́lì tí ń yani níwèrè ó yá kó yà ọ́ sí i ìka Elédùmarè tí ń dọpọlọ rú ó yá kó dọpọlọ rú báyìí ah, ọ̀run kó bọ aṣọ àkìlà wọn ìdà ọlọ́run ó yá kó jẹun lára wọn akẹ́lì tí ń pòǹgbẹ fún ẹ̀jẹ̀ ó yá kó mú ẹ̀jẹ̀ rẹ ah, èèyàn burúkú ẹgbọ́n tó ṣẹlẹ̀ mẹ́ hmm. ah, wọ́n ní pé irọ́ ìwọ ìwọ ò lè jalábàpín ire ilé yìí hmm. pé ó jáde ni tàbá kà ni pé wọ́n lè jáde ẹ kà nígbàtí nígbà náà ni Jẹ́fítà sá kúrò lọ́dọ̀ àwọn arákùnrin rẹ̀. ó sá kúrò lọ́dọ̀ alájọbí rẹ̀. òun sì jókòó ní ilẹ̀ tóóbù. ó jókòó sí ilẹ̀ tóóbù. àwọn ènìyàn lásán sì kó ara wọn jọ sọ́dọ̀ Jẹ́fítà. èèyàn lásán kó ara wọn jọ sọ́dọ̀ Jẹ́fítà. wọ́n sì bá a jáde lọ. gbọ́ kò ní ṣe ibi tí wọ́n lé ọ lọ hmm. kò ní ṣe ibi tó wà ọ̀rọ̀ tẹnu mi lónìí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí a mú kó dan tó o dà lórúkọ yà kó máa ṣẹlẹ̀ ah. bíi jésù kúrò nínú ilé pé a ah, ìwé irọ́sẹ̀ ò ní jó lórí ilé yìí wọ́n ti hmm. rí i pé ah, ìran ta ìran tí jẹ́fìtà máa ní pé kó jẹ́ olórí kó jó lórí ẹbí wọ́n ti rí i pé yóò jó lórí ẹbí yóò máa tàwọn mọ́lẹ̀ pé irọ́ ò ní jó lórí so alájọbí kórajọ kì í sọmọ ya ti ẹnìkan kì í sọmọ ya ti ẹnìkan kì í sọmọ bàbá ẹnìkan alájọbí àwa wọn wá kọjú pé ìwọ o ò ní wọn ti rí i pé ọ̀gbẹ́ni yìí ó jẹ́ alágbára tó bá ka ìbẹ̀rẹ̀ akọ pé ó jẹ́ akọni ọkùnrin kí ló tẹ pé a ò pé àwọn tó kù lákọni òun lápèlá kan tó gbé àwọn pé akọni níjọba ìlú. ìran ìran tó wà ní ìran ògo tó wà nínú ẹ̀yìn òun náà torí ẹ̀yìn. òun náà ti rí pé ẹ oh, gbọ́ ta ló ti rí ìran ògo ta ló ti rí ìran ògo ẹ tó ti mọ tó dà tó ń lé ọ jáde kó di ògo kó níbi ṣẹṣà ibi ibi ilé ẹni ìmúṣẹ ògo rẹ láti ṣẹlẹ̀ ta ló ti rí sẹ́ ah, lórúkọ jésù ah, ọlọ́run kò yà wọ́n níwèrè àmín jésù aṣọ ògbó kò bọ́n lára wọn àmín bí wọ́n bá jẹun láyé kan lọ sàn wọn lọ́rùn àmín ah, ta ló lé ọ jáde tó bá jẹun láyé kan lọ sàn wọn lọ́rùn àmín jésù bẹ́ẹ̀ lolúwa wí jésù olúwa wa ẹ jẹ́ ká sọ́jú sá ó ní àwọn ènìyàn lásán sì kó ara wọn jọ àwọn ènìyàn lásán kó ara wọn jọ sọ́dọ̀ Jẹ́fítà sọ́dọ̀ Jẹ́fítà wọ́n sì bá jáde lọ wọ́n bá jáde lọ òṣìṣẹ́ lẹ́yìn ijọ́ mélòó kan àwọn amóni àwọn ọmọ amóni bá Ísírẹ́lì jagun ó sì ṣe ó sì ṣe nígbà tí àwọn ọmọ amóni bá Ísírẹ́lì jagun nígbà tí wọ́n bá jagun àwọn àgbà Gíláàdì sì mú Jẹ́fítà àwọn àgbà Gíláàdì wá pé Jẹ́fítà wá o láti ilẹ̀ Tóbù wá láti ilẹ̀ Tóbù wá wọ́n sì wí fún un pé ẹ gbọ́ Jẹ́fítà ẹ ń bọ̀ níbi tí wọ́n ti kọ̀ ẹ́ sílẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó mú kan wá orí ìṣẹ̀lẹ̀ tí ó mú kan wá ọkàn níbi tí wọ́n ti kọ̀ ọ́ lórúkọ Jésù ó yá mo pè kó máa ṣẹlẹ̀ báyìí àní jáde hmm. ó lọ sí ilẹ̀ Tóbù hmm. ó kọ̀wé lásán ó mọ ohun tó ń ṣe nílẹ̀ tó wà bíbélì sọ pé àwọn àgbà gíláàdì nígbà tí ọ̀tá dìde sí wọn wípé ah, akọni inú jẹ́pítà là nílò ah, ah, ẹ̀yin tẹ́ wọlé tẹ́ lé jáde ẹ̀ kò sí akọni inú yìí òun tá à ń pè lakọni agbọ́n Elédùmarè tó ń gbénu jẹ́pítà jẹ́pítà ìwò là nílò gbọ́ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níbi tó ti kọ̀ sílẹ̀ tí wọ́n fi wá orí lórúkọ Jésù ẹ̀mí oyè kújẹ́kú ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ abàmì máàlì kwa ìṣẹ̀lẹ̀ agbára ìṣẹ̀lẹ̀ abàmì tí ó mú kan wá orí níbi tó ti kọ̀ lórúkọ Jésù oyè kó máa ṣẹlẹ̀ oyè kó máa ṣẹlẹ̀ àmín ìṣẹ̀lẹ̀ olúwa ìṣẹ̀lẹ̀ ọgbàmì nípa ọ̀rọ̀ nípa àṣẹ nípa pípé nípa ìdìdí nípa àmì ó yá ìṣẹ̀lẹ̀ náà ó yá kó máa ṣẹlẹ̀ ìwọ tó wò mí ó yá rí ìṣẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀ lolúwa wí ẹ bá mi kà sọ́jú. wọ́n sì wí fún un pé wá jẹ́ olórí wa kí àwa kí ó lè bá àwọn ọmọ amóni jà. oh god oh god tábà wẹ̀rẹ̀ á rí i pé ohun tí wọ́n rí ni pé wọ́n rí i pé yóò di olórí nulẹ̀ tàbá kàṣẹlẹ̀ tàbá kàṣẹlẹ̀ da a rí i pé wọ́n rí i pé ó yóò di olórí àwa lè jáde kó nulẹ̀ pé irọ́ o lè jó lórí ń bì ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. ẹsẹ̀ la sọ pé nígbà náà ni jẹ́tà bá àwọn àgbà gíláàdì lọ àwọn ènìyàn náà fi jẹ olórí àti balógun wọn. hallelujah sir hallelujah sir kì í wá ṣe pé ó jẹ olórí ilé nìkan ó wá jẹ olórí ìlú àwọn àgbààgbà ìlú inú ẹbí náà ti lè jáde o ṣùgbọ́n ó jẹ olórí gbọ́ ibo náà ti lé ọ jáde sẹ́ ilé òun náà ti lé ọ jáde àṣẹ àti ti jẹ olórí ìlú tó ti lè jáde kó náà yà ó yà kó máa gbà á báyìí. àmì jésù àṣẹ àti agbára tí òun káyé wá rí ah, ẹsà nǹkan kan ló ń gbénu jẹ́fítà tí wọ́n wá rí ah, àṣẹ àti agbára tí òun káyé wá rí gbọ́ àṣẹ àti agbára tí ó sọ di ọjà táyé fẹ́ ná ẹsà jẹ́fítà di ọjà táyé fẹ́ ná wọ́n wá rí sà kò sẹ́ni tí ì wá ọjà tó tóbi kan àwa hmm. jẹ́tàrí hmm. àṣẹ àti agbára gbọ́ hmm. tí ó sọ di ọjà táyé fẹ́ ná ó yá gbà báyìí ó sì ṣe bẹ́ẹ̀ àmín jésù ní wàhálà. dáàdi ìjẹ́jẹ́ mọ kínní kan tó ń kọ mí lóminú sáwà ìjẹ́jẹ́ mọ̀ pé ogun alájọbí bá Ísírẹ́lì jà. bẹ́ẹ̀ni sà. nígbà tí wọ́n kúrò ní yẹ kí wọ́n gba Édómù kọjá. ọ̀nà tí ò jìnà. ọ̀nà tí ò jìnà. bẹ́ẹ̀ni. ọmọ Ísọ̀ dẹ̀ wọ́n tẹ ilẹ̀ Édómù dó torí pé àwọn ni ọmọ àwọn ọmọ Ísọ̀ òun ni Édómù ilẹ̀ wọn dẹ̀ lélẹ̀ ló yá láti tètè dé Kénáánì tó bá gbàbẹ̀ tó bá gbàbẹ̀ òun ló rọrùn jù <laughs> ẹ wo ogun alájọbí sà wọ́n kọ̀ wọ́n ní àní ẹ̀ nígbà ọ̀dọ́ wa kọ́ ní à ó dádì ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ tó ń dènà jẹ́ ọ́ ní kòríta àṣeyọrí ó yẹ kó ṣubú báyìí àmì Jésù àmì Jésù Kristi àmì àmì àmì lóhùn ó ẹwù ẹ fọkànbalẹ̀ àjọgbàdúà tó ní agbára láàárọ̀ ìsà ogun alájọbí ogun ènìyàn ara mi ogun àwa la bí àwa la tọ́ ọwọ́ mi ló gbé kúrò nínú ẹ̀jẹ̀ a máa gbàdúrà láàárọ̀ ìṣùgbọ́n ká tó ṣe ohunkóhun ẹ ká tó lọ sókè lọ nígbà tá a bá lọ tá a bá padà dé ẹ jẹ́ ká mọ ìgbésẹ̀ tó kàn Jésù ní ọ̀nà à ń padà bọ̀.